يظهر في الدخان فاغتدر وهو المهين على مجاهل مقصد وهو الذي نصر النبي محمدا وسلام نصر المتتابعين لأحمد لا تقذفونا بالشرور فإننا وسرنا على نهج خليل محمد وبقول ما شرع الشريعة نسمع وعلى مقولته الكريمة نعتدي ويقول قول نستدعو بهاوتنا عن الحديث المصطفي بالمسند لا تجعلون وتلبسون كأننا جئنا برأي العقيدة مفسد الدين قال الله قال رسوله وما لدين الله أفضل مرشد وما لدين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 فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أداك فون الله الحمد لله ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore èyí tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ wípé oore ìjẹ́ mùsùlùmí yìí òun náà ni oore tí máa wúlò fún yàn nígbà tí èèyàn bá fẹ́ kúrò lórílẹ̀ ayé téèyàn fẹ́ máa bọ́ sí alkiyama òun náà ni ó wúlò fún yàn nínú sàárè òun ni ó wúlò fún yàn ní gbangba ta alkiyama òun náà ni ó sì jẹ sábàbí tí èèyàn fi jẹ ẹni àlìjánná gbogbo àwọn ààyè yìí kọ́lọ́ ń jẹ́ kí orin náà wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa níbẹ̀ kọ́lọ́ ń lò ní nǹkan tí a fi jẹ ẹni àlìjánná lẹ́yìn wá gba náà a dúpẹ́ pé Ọlọ́run fún wa ní àlàáfíà ara àlàáfíà náà kọ́lọ́n kó bá a ṣe àlékún ẹ̀ àwọn tí ò lálàáfíà kọ́lọ́n kó bá a fún wọn ní àlàáfíà lẹ́yìn wá gbà náà a dúpẹ́ pé ọlọ́run fún wa ní ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run má yọ kúrò ní agbègbè yìí gbogbo ààyè tí ò sí fọ̀kànbalẹ̀ ń bẹ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ a dúpẹ́ gbogbo àwọn oore wa látòkè débi oore náà kọ́lọ́n máa lékún sí ni kọ́lọ́n má kó dínkù àwọn orin náà kọ́ ló ń jẹ́ àfìrí ìyọ̀nù ọlọ́run wọ́n jẹ́ kí a fi rí ìbínú ẹ̀ àwọn abẹ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kí ọlọ́run bá ṣe ní èyí tí a fi rí ìyọ̀nù ọlọ́run kọ́ lọ́run má ṣe ní èyí tí a fi rí ìbínú rẹ̀ èmi tí màá máa bá wa sọ ọlọ́run kò fi ahọ́n mi mọ̀nà ẹ̀yin náà ti ẹ máa gbọ́ ọlọ́run ṣe bá fún ní àgbọ́yé kí àlìjánnà wa kí ipò wa ó tún ga sí bẹ̀ pẹ̀lú sábàbí àwọn ọ̀rọ̀ tí à ń gbọ́ yìí ọlọ́run mọ̀ ṣe wá ẹni iná pẹ̀lú ẹ̀ la hawla wala quwwata illa billah. tafsiri wa àná a láti aya forty seven nínú suratu Maryam Quran nineteen aya forty seven òun ni a ti ṣe tafsiri ní àná so etí ìwọ̀nba tí a lè kà lánàá òun náà ni àkọ́kọ́ kà ní ìrèfé kó ló di pé a máa bá tẹ̀síìrì tí ò ní lọ náà bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa anabi Ibrahim nígbà tí ó ṣe wáàsí fún bàbá rẹ̀ bàbá rẹ̀ ó wá sọ fún wípé kó má bá òun sọ̀rọ̀ mọ́ bàbá rẹ̀ sì sọ wípé òun ó sọ̀rọ̀ òdì sí i so látara bẹ́ẹ̀ anabi Ibrahim tún wá ṣe àdúrà fún bàbá rẹ̀ wípé salamun alayhi ọlọ ọlọ́run ìyẹn ni pé ìfìmọ̀nà ọlọ́run ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run ìmọ̀ yọ kúrò nínú àyídá tó máa di ẹni tó yẹ pé ó wà nínú dáadáa tí ń ṣe ẹ̀sìn ọlọ́run ọlọ́run jẹ́ ó jẹ́ tiẹ̀. ọwọ́ ni ọwọ́ sọ gbólóhùn kan tí ọlọ́run bá ní àgbọ̀dọ̀ kọ́ ṣe ànábì Ibrahim nípa gbólóhùn náà gẹ́gẹ́ bá ti kà fún wa ní àná ó ní màá máa wá àforíjì fún ọ lọ́dọ̀ ẹ̀rí kẹfẹ́rí a máa ń tọrọ ìdáyà fún ni pé kọ́lọ́ ń fọ̀nà mọ́ a kì í tọrọ àforíjì fún un nígbà tó lọ́wọ́ bọ̀ bàtí ìfọ̀nà mọ́. Innahu kana bi hafiya. Ìjọ́ kí n máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ni pé mo gbà pé Ọlọ́run ọba ọba tí àánú rẹ̀ dópin fún mi ọba tó jẹ́ pé ọba tí àánú rẹ̀ tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó ṣe pé tányányán òun làánú rẹ̀ kò sí pé àánú ọlọ́run ọba kò sí àléébù kankan ní àánú ọlọ́run kò sí àdínkù kankan ní àánú ọlọ́run tó yẹ kó sì ti máa ń ṣàánú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni ànábì Ibrahim wà á wò tó fi lóun máa tọrọ àforíjì fún bàbá òun náà. وأعتزلكم وما تدعون من دون الله Ànábì Ibrahim ni wa àtẹ̀sílùkùn èmi o mo fẹ́ kú lọ́dọ̀ yín mo fẹ́ máa lọ sí ibi tọ́lọ́wọ́n ọba ní kí n máa lọ ibo náà anabi ibrahim lọ òun náà ní ilẹ̀ sham òun náà ní anabi ibrahim sọ pé òun fẹ́ máa lọ ó fẹ́ fi bàbá rẹ̀ lẹ̀ àti àwọn ẹ̀yìn rẹ̀ anabi ibrahim ni màá fi gbogbo ẹ̀yìn ẹbí mi lẹ̀ màá tún fi sílẹ̀ àwọn nǹkan tẹ̀ ń sìn lẹ́tẹ̀ ń pè mí dún ní láì tó yẹ pé yàtọ̀ sọlọ́run mo máa jẹ́ ẹgbẹ́ pé o máa fi sílẹ̀. wàá lóun ọ̀gbìn àṣà wà á di wọn rọ́bì màá máa lọ sí ààyè náà màá lọ máa pe ọlọ́run ọba mi níbẹ̀ so màá máa lọ sí ààyè náà láti lọ máa pe ọlọ́run ọba mi níbẹ̀ náà. àṣà àlá àkóónà bí dùn á ìrọ̀bì àṣàkíyà. ànábì Ibrahim wa tọrọ àdúrà nígbà náà ọlọ́run ọba ò tí ì fún ní ọmọ so látara bẹ́ẹ̀ ó wá ń sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n lè máa wò wípé bóyá sísin lọ́run tó ń sin ọlọ́run òun náà lọ́lọ́run ọba òfin fún ní ọmọ ó lóun má mà dájú wípé òun ò ní jẹ́ ẹni tí yóò sorí burúkú pẹ̀lú àdúrà tóun ṣe sọ́dọ̀ ọlọ́run ẹni tó sorí burúkú pẹ̀lú àdúrà náà ni pé ẹni tí ọlọ́run ọba ò gba àdúrà rẹ̀ ó ní òun ò ní jẹ́ bẹ́ẹ̀ òun mọ̀pọ̀ ọlọ́run ọba máa gbàdúrà òun kò sí èméjì bẹ́ẹ̀ so àwọn àdàbà ti ń ṣàdúrà ká máa ní àmọ̀dájú pé ọlọ́run bá gba àdúrà wa náà. فلما تزلهم وما يعبدون من دون الله. ọlọ́run ọba ní nígbà tí anabi Ibrahim tó fi àwọn ẹbí rẹ̀ lẹ̀ tó tún fi sílẹ̀ nǹkan tí àwọn ẹbí rẹ̀ ń sìn tó yàtọ̀ sí ọlọ́run nígbà tó fi sílẹ̀ ọlọ́run kí n la wá síbí. àmì náà làwọn Ishaq ọlọ́run ní àwa fi tọrẹ fún anabi ibrahim ọlọ́run ní a fún ní ìsàkọ̀ tó yẹ pé ó bẹ̀ kọjá bí fifteen years tó ti fa àwọn èèyàn rẹ̀ lẹ̀ kọ́lọ́run ọba tó fún ní ìsàk ọlọ́run ní àwa fún ní ìsàk ọlọ́run lẹ́yìn wá gbà náà ìsàk náà tó wá bímọ tó yẹ pé ibrahim wá jẹ́ bàbá fún isaac isaac wá jẹ́ bàbá fún yakub ó tún wá rí àrọ́mọdọ́mọ rẹ̀ ètò ọlọ́run náà ni ètò ọlọ́run bá ṣe fún anabi ibrahim pẹ̀lú orí ọlọ́run náà. wákùnlá jàlínà nàbíyà. ọlọ́ni ìkíní kejì àwọn méjèèjì ọlọ́ni a ṣe wọ́n ní ànábì ọlọ́run a ṣe ìsáàkì ní ànábì ọlọ́run ọlọ́ni a ṣe yakubu náà a ṣe ní ànábì ọlọ́run ọlọ́ni àwa la ṣe bẹ́ẹ̀ fún ìdílé ànábì ibrahim ọlọ́run ni àwa la fi tọrẹ fún ìdílé gbogbo ànábì Ibrahim àtàwọn méjèèjì àti gbogbo àwọn ìdílé rẹ̀ ọlọ́run ni bá dọ̀rọ̀ àmọ́tìnà díẹ̀ nínú àwọn àánú wa ọlọ́run ni àwa la fi tọrẹ fún wa. wájà iná làwọn lè sàánà sèrèkèrè àríyá. ọlọ́run ọba ní lára dáadáa tí a tún wá ṣe fún àwọn ìdílé ànábì Ibrahim òun náà ni pé àwọn ọlọ́run ọba jẹ́ kí àwọn ènìyàn máa sọ̀rọ̀ wọn pẹ̀lú ẹ̀yìn tí wọ́n fẹ́ máa dárúkọ ànábì Ibrahim pẹ̀lú ahọ́n wọn wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀yìn bẹ́ẹ̀ náà ni Isaac bẹ́ẹ̀ náà ni Yakub àwọn atánjá ànábì ọlọ́run ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí tí wọ́n jáde lẹ́nu àwọn ènìyàn sí wọn tójú wípé ẹ̀yìn òun náà ni máa jáde ní ẹnu àwọn èèyàn ẹ̀yìn ètò wá ṣe ẹ̀yìn lásán òun náà ni ẹ̀yìn tó ga òun ni máa ń jáde sí wọn ní gbogbo àwọn tó sọ pé àwọn ní ojú ọ̀nà kan lórílẹ̀ ayé lónìí kò sẹ́nìkan tí ó pọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ó pọn wọn lé sọ ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀. wáyé kò fún kíta bí Musa. ọlọ́run ọba bọ́ sí ọ̀rọ̀ ànábì Musa torí pé òun náà ló nẹ́ẹ̀sì sí ànábì Ibrahim ní ipò nínú àwọn tí wọ́n jẹ́ olùlẹ̀ azmi àwọn anabi ọlọ́run márùn-ún so ló wà ní Musa ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta tí Ibrahim dẹ̀ wà ní ipò ẹlẹ́ẹ̀kejì tí oṣù ọlọ́run bá wà ní ipò ẹlẹ́ẹ̀kínní so ipò ẹlẹ́ẹ̀kẹrin àti ẹlẹ́ẹ̀karùn-ún ó wà láàrin Isa àti Nuhu náà ọlọ́run bá ń sọ fún wa. ọlọ́run ní kí ànábì kó máa dárúkọ Musa látinú ìwé tí ń ṣe Al-Qur'ani Karim kó máa sọ̀rọ̀ nípa Musa nàmú. إنه كان مخلصا وكان رسولا ọlọ́run ni musa tẹ̀ wò yẹn ẹni táwọn ọlọ́run ṣàlẹ́sà ni àwọn ọlọ́run ṣe dáadáa aṣẹ́lẹ̀ ní ẹ̀sà tó yẹ pé àwọn èèyàn ó lè máa tẹ̀lé torí pé dábàá ti ṣe lẹ́nu ẹ̀sà yóò jẹ́ táwọn èèyàn máa ń fọ́lù tí wọ́n dẹ̀ máa sórí látara rẹ̀. ọ ìnáwó kánà mùkúlísọ̀nù ànábì Musa tẹ̀ ń wò yẹn ẹni tí máa ń ṣe nǹkan torí tọlọ́n ni so ká ṣe nǹkan torí tọlọ́n ìkíláàsì oníṣẹ́ èèyàn fi máa ń gbà àwọn májẹ̀mú méjì ti ṣe fi máa ń gbà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni kó o ṣe nítorí tọlọ́hùn ẹlẹ́ẹ̀kejì náà ni pé tọ́lọ́run bá bá ní kó o ṣe kó o ṣe tó bá lọ ṣe nǹkan yàtọ̀ sí tọ́lọ́run ní kó o ṣe àbó fikún àbó dínkù ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ so mẹ́jẹ méjì ni ọlọ́run ṣe Musa ní mokulison ẹni tí máa jẹ́ pé ì máa ṣe nǹkan torí tọ́lọ́run ọba ṣe ànábì Musa ní ọlọ́run ṣe ní ìránṣẹ́ tọ́lọ́run ọba ránṣẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba dẹ̀ tún ṣe ní nàbí yá ẹ̀tọ́ ọlọ́run ọba ń mú àwọn iṣẹ́ wa bá tó jẹ́ pé yọ máa jẹ́ pé yọ máa rí ìró látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wa tún wá ṣe ní rọ̀ṣúlá ó tún rán sáwọn èèyàn kan pé kọ́ lọ́ máa jíṣẹ́ fún wọn. wàlá dẹ́yìnà òní ẹja níbi kò lè àìmán. ọlọ́run nígbà tá a fẹ́ rán Musa níṣẹ́ ọlọ́run ni àwa la pe Musa mìjà níbì ní agbègbè àtúrì òkè kan ni wọ́n ń pè ní òkè túrì so òkè túrì òun náà ni ibi tí a ti pè Musa ìdọ́ pé ó wà láàrin ìlú tí wọ́n ń pè ní Madian nígbà náà àti láàrin ìlú Misro òun náà ni túrù yẹn òun náà ni òkè náà wà gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n wá ní òkè yìí o ọlọ́wọ́ bá pe Musa níbẹ̀ ó pè ní ohun tó lọ sókè àlẹ́ aiman òkè tó ní àlùbáríkà àbí òkè náà nígbà táwọn ẹgbẹ́ bá fẹ́ pè ibi tóun náà ti wá ó láti ibi ẹ̀gbẹ́ ọ̀tún Musa ọlọ́run nígbà tá a wá pe Musa tán kí la tún wá sí fún Musa. ọ̀rọ̀ ni àwa mú Musa àwa mú súnmọ́ wa lẹ́yìn tó jẹ́ pé ọ̀rọ̀ tá a wá bá ń sọ ó wá ìgbà tí ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí wọ́n jọ ń bára wọn sọ̀rọ̀ tí wọ́n jọ wà níbi ìjókòó kan náà tí wọ́n jọ ń ṣe mítìn náà yọ wá ń sọ̀rọ̀ àwa ń bá a sọ àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ ọ̀rọ̀ àjọsọ téèyàn jọ jókòó máa sọ náà. ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا sórí àyà tí abátẹ́fsìrì dé ní àná òun náà ni eléyìí ọlọ́run ní ata ọmọ ìyá Musa tí í ṣe Àrúnà ọlọ́run ní ata lọ́rẹ́ àtàlọ́rẹ̀ ah, fún Musa sọ lẹ́ni tí a ṣe ní ànábì ọlọ́run ọlọ́run ní mìíràn amatina láti bí àánú wa sábàbí àánú wa ọlọ́jẹ́ kí a ṣe léyìí sórí ibẹ̀ náà láti rẹ̀ tafsiri lónìí àyà fifty three sowó kàdí ẹ̀ fún wa kó dìgbà máa bá tafsiri náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا ويقول في الكتاب إسماعيل إنه كان صادق يوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا أولئك الذين أنعم الله عليهم من النبيين آدم وممن عملنا مع نوح ومن ذرية إبراهيم وإسماعيل بكيا فخلف بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك ولا يظلمون فتيلا ولا يظلمون شيئا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú súrọ́tù Maryam Quran nineteen aya fifty three ọlọ́run ní wàwà abna láwù. wàwà abna láwù mi rò àmàtìrán ọlọ́run ọba ní àwa la tọrẹ làwùbẹ̀ yẹn òun náà ni fún Musa ta la tọrẹ fún Musa àkọ́ u àrùn. àkọ́ u àrùn nàná ló ń yá. ọmọ ìyá rẹ̀ tí í ṣe àrùn ọlọ́run ní tó wá jẹ́ pé ó di ànábì ọlọ́run ọlọ́run ni àwa la tọrẹ fún Musa ìtumọ̀ rẹ̀ náà ni pé ànàlọ́à wà abáàlì Musa nùbú wata àrùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fi tọrẹ fún Musa ìjánabí àrùn àrùn ò ṣàdédé jẹ́ ànábí ọlọ́run bí kò ṣe wípé Musa òun náà lọ tọrọ àdúrà tí àrùn fi di ànábí ọlọ́run àyè tá a ti lè kọ́kọ́ rélé inú sọ́tù kọ́sọ́s Quran twenty eight aya thirty three sí aya thirty five níbẹ̀ kí ló dé tí Musa tó fi tọrọ ìgbà tó lọ́wọ́ bá rán Musa níṣẹ́ ó wá wò wípé òun ti dẹ́ṣẹ̀ kan tóun ṣàṣìṣe rẹ̀ tó jẹ́ wípé òun dẹ́ ń fẹ́ kó jẹ́ wípé káwọn èèyàn máa wà máa ti ẹsẹ̀ yẹn má fẹ́ gbọ́rọ̀ ọ̀hún dáadáa yé látara bẹ́ẹ̀ ọwọ́ àtàn ọlọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni kọ́lá rọ́bì. kọ́lá rọ́bì ní kọ́tà ìtura nínú ìrànlọ́gbọ̀nsá. nínú sọ́dún kọ́sọ́ọ̀s Quran twenty eight ayah thirty three dé thirty two ó ní ìwọ ọlọ́run ọba mi mo ti pa látara àwọn tó rán mi sí nafsan ẹnìkan bẹ́ẹ̀ ọ ní ìwọ ọlọ́run ọba ẹ̀rù ń bà mí mi ò fẹ́ káwọn èèyàn yìí kí wọ́n pa mí. wà á fi àbúrò wà á kú sọ̀rọ̀ ní ìsẹ́lẹ̀. bẹ́ẹ̀ náà sì ni pé ọmọ ìyá mi Harun ìwọ ọlọ́run ọba ó ṣàánú rẹ̀ wà á sọ̀rọ̀ mí ní ìsànà àá ti tiẹ̀ ó tún jẹ́ nǹkan tó dájú tèmi lọ dáadáa. wàá sí ìwúmọ́ ìyá ìdí àìsàn ìgbòkòrò wọ́n á bá mi rán níṣẹ́ pẹ̀lú mi rídí áhùn ni kìí ṣe wípé àrùn ojú musa lọ kó kàn jẹ́ ẹni tí ó jẹ́ rídí áhùn my assistant ẹni tí ó máa wà pẹ̀lú mi assistant ló pè é so àsínájò ṣe kí ṣe ju ọ̀gá lọ ní tó ń pè ní rídíà nìyẹn so nǹkan tí ó máa sọ ni wípé ìwọ tó jẹ́ ehm, ìwọ tó jẹ́ fèrè àrùn àtàwọn èèyàn fèrè àrùn yóò sọ pé nǹkan tí Musa ń sọ yìí òdodo ni so Musa náà ni ó máa ṣe kí ni o òun eh, so yóò wọ́n kàn máa sọ wípé nǹkan tí Musa wọ́n kàn sọ̀rọ̀ lé lórí nígbà téèyàn ṣe kí ni èèyàn ṣàlékún sí ọ̀rọ̀ téèyàn sọ so yóò máa sọ bẹ́ẹ̀ náà mú. so anábì Musa ní pé èmi ò ẹ̀rù ń bà mí mi ò fẹ́ kí àwọn èèyàn ó pè mí lónírọ́ torí pé bí wọ́n bá pè mí lónírọ́ ó lè di ìyà fún wọn náà mú. Ọlọ́run ní a máa gbàdúrà rẹ̀ àwọn ọlọ́run ọba ọlọ́run sí ló sọ síbẹ̀ kò tí ì sọ pé òun gbàdúrà rẹ̀ ọlọ́run ní sànà ṣùdù àdìdàkà ọlọ́run ní apá rẹ̀ a máa kún a máa rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọmọ ìyá rẹ̀. ọlọ́run ní agbára àtọ̀dọ̀ àwọn ọlọ́run yẹn ni pé mújísà ní sòlítọ́ náà yẹn túmọ̀ sí mẹ́yẹn agbára àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni a ṣe fẹ̀yìn méjèèjì. Fàlà ayé sì wọ̀lá ilẹ̀ èkó máa. Ọlọ́run ní ibi àyà àti nà ọlọ́run ní wọn ò ní lè dọ́dọ̀ ẹ̀yin méjèèjì láti ṣe ní aburú pẹ̀lámì wa. Pẹ̀lámì àwọn ọlọ́run ọba àníjẹ́ wọn lè ṣe méjì láburú. Àtùmá wámánì tábà kùmọ̀ lọ́kọ̀ lè méjèèjì àtàwọn tó bá tẹ̀lé yín lẹ́ẹ̀bù orí ìfẹ́ so látara bẹ́ẹ̀ àrígbẹ̀ yẹn pé Musa ó tọrọ wípé kí ọlọ́run ọba kó ṣe àrùn ní ànábì ọlọ́run wọ́n tún máa kà fún anisọ́tù ṣọ́ra Quran twenty six so aya láti aya ẹlẹ́ẹ̀kẹwàá títí dé aya sixteen so wọ́n tún máa kà fún wa láti lè jẹ́ ká tún mọ̀ pé ọlọ́run ọba tún ṣàlàyé ń bẹ náà wípé. Musa òun náà ni ó jẹ́ ẹni tó ṣe wípé ó tọrọ fún Harun tí ó fi wípé ọlọ́run ọba fi wá gbàdá kọ́lá rọ́bì ní akọ́ọ̀fù. kọ́lá rọ́bì ní akọ́ọ̀fù ẹ̀yìn òkàwé gbòòrò anabi musa ọdún sọ lókè náà ọdún sọ pé ìwọ ọlọ́run ọba mò ń bẹ̀rù wípé kí wọ́n pè mí ní òpùrọ́. àyà bí kò sọdọ̀ yìí wà láàyà tọ́lọ́ kò ní sáré. tí wọ́n bá ti pè mí lópùrọ́ báyìí nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí mi olùgbẹ́tẹ́ nìkan bá ti pè mí lópùrọ́ yẹ̀dí kò sọdírí igbáyà mi ìmọ̀ fún pọ̀ mi ò kì í fílì òkè tí wọ́n bá pè mí lókù rán. wàlá yá ń tọ́lùkù lìsáàní. téèyàn bá fi àìdá kan mi láyà ń tọ́lùkù lìsáàní àárẹ̀ mi èé lọ geere mọ́ láti lè sọ̀rọ̀ mọ́ téèyàn bá ti fa àìdá kan mi mo ti dira mi bẹ́ẹ̀ lára ẹni tọ́lọ́ ń dá mọ́ mi ni. ìwọ ọlọ́run ọba bá ránṣẹ́ lọ bá àrùn kọ́ ọ̀rán jìbìrì lọ bá rán bá àrùn. kó jẹ́ kó sọ di ànábì ọlọ́run náà. wàrà ń alẹ́ yíyá dànù fáwọn ọ̀bùn ẹ̀yìn ọ̀tọ̀ lóhùn. ìwọ ọlọ́run ọba túmọ̀ wípé àwọn èèyàn yìí ẹ̀ṣẹ̀ kan ń bẹ lémi lórí o mo dẹ̀ ń bẹ̀rù kó má jẹ́ kí wọ́n láwọn fẹ́ pa mí. mo ń bẹ̀rù kí wọ́n má sọ pé àwọn tún fẹ́ pa mí. ọlọ́ni láéláé wọn ò lè pọ̀. ọlọ́run wa lọ ránṣẹ́ bá àrùn ó wá àrùn wá ọlọ́wọ́ apá méjèèjì láṣepọ̀ pé ẹ máa lọ. ẹ máa lọ pẹ̀lú àmì àwọn ọlọ́run ọba ẹ máa lọ. إنا معكم مستمعون àwa á wà pẹ̀lú yín lẹ́dọ́sẹ̀ pé gbogbo ń tẹ́ gbogbo ń tẹ́ bá ń sọ báyìí láàmú gbọ́ tẹ́ bá béèrè ká mọ̀ sí fún yín. àwọn mẹ́ ọlọ́ọ̀ni ẹ̀yin méjì ẹ lọ bá fira àwọn. fàkúrúlá iná sùúrù rọ̀bì wà lẹ́mí ọlọ́run tẹ́ ẹ bá dọ́dọ̀ pẹ̀lú àwọn ẹ pé ẹ̀yin méjèèjì ti di òjíṣẹ́ tẹ́ bá pé òjíṣẹ́ yìí lé lóyọ kan ó lè túmọ̀ méjèèjì so o lè túmọ̀ mufurọ́dù lè túmọ̀ musanu lè túmọ̀ jamu ẹ sọ fún mi pé ẹ̀yin ti jẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ méjèèjì lẹ́yìn méjèèjì jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba àtọ́lẹ́pọ̀ ló gbogbo ẹ̀dá so ọlọ́run bá ṣàlàyé fún wa láti jẹ́ pé ká mọ̀ rí pé ọlọ́run ọba àdúrà tí Musa ṣe òun náà ni ó gbà àwọn àdúrà rẹ̀ náà wà nù tọ́ a ọlọ́run wa sọ pé ó sọ wípé wájẹ alili waziron mina ali ẹni tí ó máa jẹ́ assistant ọlọ́run ṣe fún mi nínú àwọn ẹbí mi kó dẹ̀ jẹ́ aruna akhi aruna tí ó máa jẹ́ ọmọ àyá mi ushdud bi aziri. so wa ashiriki fi amri ọlọ́run bá mi dé àwọn agbára mi pẹ̀lú ẹ̀ kó jẹ́ kí onótùn wá pẹ̀lú mi tí màá tún fi lè ní agbára sí dáadáa ọ̀hún àárín yìí tó gbélé mi lọ́wọ́ ìjánu bí ọlọ́run wà kí n fi amọ̀ yìí. jẹ́ àjọ jánu bí ọlọ́run mẹ́jọ kan jẹ́ èèyàn lásán ọlọ́run kọ́ ni abẹ́ kọ́ ni òtí tasoro lakaya musa. ọ̀rọ̀ kọ́ni òtí tasoro lakaya musa. ọlọ́run ní ìwọ musa àti gba àdúrà rẹ̀ àdúrà musa tọ́lọ́run wá gbà lọ́lọ́run wá mú wá nú àyà níbi bíi ọlọ́ni wa wàhábùnà lahu. wàhábùnà lahu mi rahmatina ọ̀rùn ọlọ́ni àfitá Musa lọ́rẹ̀ ọmọ ìyá rẹ̀ Harun ọlọ́ni tá a sọ di ànábì ọlọ́run mìíràn àmọ́tìnà pẹ̀lú sábàbí àánú àwa ọlọ́run so náà bọ́lá ti ṣàlàyé fún wa nínú àyà yẹn nìyẹn. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa nínú àyà èyí tó ṣe pé ó tẹ̀lé òun náà ni ọ̀rọ̀ nípa Ismail bono Ibrahim alayhi salatu wa salam òun náà ni ànábì ọlọ́run tó jẹ́ Ismail tó dẹ̀ jẹ́ ọmọ fún Ibrahim ìyẹn ni ọmọ àkọ́kọ́ tí Ibrahim bí after thirteen years òun náà ni Ibrahim tó wá bí Isaac ànábì ọlọ́run ọba yìí ó ní àwọn àfáà súnà gbà wípé òun ni ọlọ́run ní kí ànábì Ibrahim ó lọ dú so ànábì Ibrahim fẹ́ dú ọlọ́run ọba dẹ̀ fi àgbò ọlọ́run ọba ó fi rọ́pò fún un àdèmá ń ṣàlàyé fún wa pé ànábì Ibrahim kì í ṣe pé ó ṣèlérí pé òun pa ọmọ àwọn lára àwọn àṣìṣe kan tó wà nínú àwùjọ nìyẹn pé ànábì Ibrahim ṣèlérí wípé òun máa pa ọmọ àwọn ànábì Ibrahim lálàá ni sọ ìní àrọ fílmù náà mi. òun náà ni pé mo rí lójú oorun wípé mò ń du ọ táwọn ànábì ọlọ́run ọba rúyàlẹ̀ àǹbíyá ìhàkùn táwọn ànábì ọlọ́run bá bá dẹ̀ ti lálàá ó ti di dandan nìyẹn nítorí wọn bá ní kí wọn ṣe lójú àlá yẹn wọn gbọ́dọ̀ lọ sí ni so gbọ́dọ̀ sí adé tó bá bímọ òun pa ọmọ àwọn so kàn jẹ àlámọ̀rí kan tó wà ṣá ìwò ní láàrin àwọn èèyàn so látara bẹ́ẹ̀ ó jẹ ẹni tó sọ̀rẹ́ńdà àwọn méjèèjì asìlámà bàbá sọ̀rẹ́ńdà ọmọ náà ó sọ̀rẹ́ńdà so anabi Ismail ọlọ́run ọba ṣe ní anabi ọlọ́run ọba nítorí pé ọlọ́run ọba ṣe ní onísùúrù èèyàn sọ ọlọ́run ọba rán níṣẹ́ rúṣẹ́ ní òjíṣẹ́ méjèèjì lọ́lọ́run ọba ṣe ọlọ́run ọba rán sí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ sọ òun dẹ ní bàbá àgbà fún ànábì sàlọ́m òun ni bàbá àgbà fún ànábì òun ló fi jẹ́ wípé ànábì Ibrahim òun ò kì í ṣe lárúbáwá ànábì Ibrahim ò kì í ṣe lárúbáwá ànábì Ismail náà òun náà kò kì í ṣe lárúbáwá ní tó ṣẹlẹ̀ ojú wípé ànábì Ibrahim gbé òun àmọ́mọ́ rẹ̀ ó gbé wá sí abala àtọ́mọ́ àti mọ̀mọ́ ó gbé wá wá sí sáìdì ilẹ̀ Mẹ́kà ibẹ̀ ló fi wọ́n sí so ibẹ̀ làwọn wá ti jẹ́ pé ibẹ̀ ni Ismail ti dàgbàlagbà àwọn tó wá jẹ́ ìpìlẹ̀ lárúbáwá tí wọ́n jẹ́ ìran júrí umu àtàwọn ìran míì àwọn ni wọ́n wá wá gbé àárín ibi tí Ibrahim fi Hajar àti Ismail tó fi wọ́n sí àwọn yẹn àwọn tó jẹ́ àwọn lárúbáwá pìlẹ̀ wọ́n máa ń rìn káàkiri ni wọn ò ní pé ìlú kan táwọn dá tẹ̀dọ̀ sí nìyí wọ́n fọ́n káàkiri gbogbo ìlú káàkiri ni ṣùgbọ́n àwọn tó kọ́kọ́ wá bẹ̀ yẹn tí wọ́n kọ́kọ́ wá dúró ti Hajar àti Ismail àwọn ni ìran júrìhùn àwọn mìíràn padà tó wá tí wọ́n wá ń wá wọ́n wá ń wá ibẹ̀ yẹn wá di àyè tó fẹ̀ so ibẹ̀ náà ni Ismail ti dàgbàlagbà òun ẹgbẹ́ iṣẹ́ aslan so ọ wá fẹ́ obìnrin lárúbáwá so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ìjànàbí ọlọ́run ọba tàwọn alárúbáwá tọ́lọ́run ọba yọ nínú wọn ànábì lọ́lọ́run yọ láàrin kí ni o àwọn lárúbáwá tó dé Ismail òkìṣe kí ni o òkè ṣùgbọ́n ó ti fẹ́yàn nínú àwọn Lárúbáwá so ó wá bí ọmọ látara ẹni yẹn so gbogbo àwọn ọmọ tó bí yẹn náà wá ń fẹ́ Lárúbáwá so ló fi di pé àwọn Lárúbáwá nìyẹn so bí ó ti di àlámọ̀rí pé Ọlọ́run bá fi jẹ́ pé láti sọ pé bàbá bàbá ànábì ọ̀nà ni kíni ọ ọ̀nà ni Ismail Ọlọ́run yọ àwọn ànábì tó pọ̀ lára Isaac so Ismail nínú gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lọ́ọ̀sálẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba nìkan náà ni ọlọ́run ọba yọ ní ànábì ọlọ́run ọlọ́run ọba wa fi ṣe ọ̀gá fún gbogbo àwọn ànábì tó kù eléyìí jẹ́ nǹkan tó nu àwọn júùdù ní olónìí pé àwọn dáhùn wọn ní ànábì tó pọ̀ so lára àwọn ọlọ́yẹ kí ọ̀gá gbogbo àwọn ànábì ò ti wá so ẹ̀dọ́ wáyé bọ́lá wa fún ní kíni o ànábì kan ṣoṣo tó jẹ́ àwọn ọlọ́run lọ́wọ́ ọlọ́run wa ṣe ní ọ̀gá fún gbogbo kíni o gbogbo àwọn ànábì tó kù eléyìí jẹ́ ara kèéta tí àwọn Júù ṣe lórílẹ̀ ayé lónìí tí wọn ò fi gbà fáwọn ẹbí sàlám tó dẹ̀ di nǹkan tó kó bá wọn láyé tó dẹ̀ tó máa kó bá wọn tó bá di jọ́gbìn dàkẹ́ àmọ́ so ọlọ́run fi kọ́ àwọn náà lẹ́kọ̀ọ́ ni ètò ọlọ́run ni so ẹni tó bá wọn ọlọ́run ọlọ́run máa ń yàn nínú nǹkan ọlọ́run ti sa ọlọ́run ti sa àwọn èèyàn kan tí wọ́n pọ̀ tí ó ti ṣe dáadáa fún wọn tọ́lọ́wọ́ dẹ̀ fi ìran kan lẹ́lẹ́ tí ò ní ti ṣe dáadáa fún oúntì ọlọ́run bá wá ṣe dáadáa fún ẹnìkan nínú ìran kan ọlọ́run wa ni kó borí gbogbo àwọn tí ti ṣe dáadáa fún látẹ̀yìnwá so àwọn dẹ kò ní nìkan wọn máa ṣe kéta rẹ káwọn bí ṣe kéta rẹ wọn kẹfẹ rí bínú Ọlọ́run ni so ọkọ yìí kí wọn máa ṣe kéta yẹn pẹ̀lú lẹ́yìn so látara bẹ́ẹ̀ ànábì Ọlọ́run tó ń jẹ́ Ismail Ọlọ́run ọba ń sọ fún wa nínú ààyè yìí pé kí òṣìṣẹ́ Ọlọ́run ọba kó máa ṣàlàyé ẹ̀. Ọlọ́run ní kí ànábì ó máa ṣàlàyé láti inú ìwé Al-Qur'an Karim kó máa ṣàlàyé Ismail kó máa ṣàlàyé ẹ̀ fún àwọn ènìyàn náà. ìnáwó kan sọ ọdíkọ̀ wà ìwọ kan rọ̀ṣúlà nàbíyá. ìnáwó kan sọ ọdíkọ̀ wà ádì anabi Ismail ẹni tó jẹ́ pé àdéhùn rẹ̀ òdodo làdéhùn rẹ̀ ìyẹn ni pé àdéhùn anabi Ismail òdodo ni ó sì fún bàbá rẹ̀ yìí pé òun ó sọ̀rẹ́ńdà sọ. So, ó ní ìwọ bàbá mi ìyìn tí wọ́n pa ọ́ láṣẹ òun náà ni kó o ṣe kí ni ìyìn tí wọ́n ní kó o ṣe yẹn máa ṣe ṣàtẹ́jì. so o máa rí mi insha Allah mina sabirin ó rí mi lẹ́yìn tí ó lè ní sùúrù ó lè ní sùúrù kò tán bàbá rẹ̀ jẹ́ ó sì adé fún bàbá rẹ̀ ó sì má dé náà sẹ́ kọ̀ sá lọ kò sọ wípé ah àlámà yìí tó le tó báyìí ó sì wá le tó báyìí síbí àlámà yìí wá nìyẹn kò sí ó dúró ọlọ́run sọ pé òun gẹ́gẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run náà ni sọ́ọ́dínkùlì wáàdì gbogbo àwọn ànábì ọlọ́run òun náà ni wọ́n jẹ́ ẹni tó sọ pé tí wọ́n bá ṣe àdéhùn wọn máa ń mú ṣẹ gbogbo wọn ni ṣùgbọ́n ti tiẹ̀ ntọ́lọ́run ọba ṣe yẹn tó sọ pé ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ sọ fún bàbá rẹ̀ wípé kó ṣe fún tó dẹ̀ wá sọ̀rẹ́ńdà ọlọ́ba fi wá ṣàfitì ìjẹ́ ìjẹ́ ìmọ̀ sòdodo àdéhùn ọlọ́run wá ṣàfitì ẹ̀ sí ọlọ́ni ìnáwó sọ́ọ̀dì kọlù wa káàdì sọ́ọ̀dì kọlù wa ọlọ́run ní aládéhùn tó jẹ́ pé tó bá ṣàdéhùn àdéhùn rẹ̀ máa ń jẹ́ òdodo òun ni so àwọn apá wa ń ṣàlàyé fún wa pé àwa náà lára nǹkan tí a gbọ́dọ̀ máa ṣe òun ni kí àdéhùn wa kó máa jẹ́ òdodo àmì tá a fi dámù náà fi kì í mọ̀ ìkan nínú ẹ̀ ni pé ìdàwá adá akọlàfà tó bá ṣàdéhùn yóò yapa àdéhùn so àdéhùn tá a bá ṣe ká máa gbìyànjú gbèsè ní àdéhùn jẹ́ lórí èèyàn so ọlọ́ni wà á ó fún bèlè òkòòdì ọlọ́ni tẹ́ ẹ bá ti ń ṣàdéhùn ẹ máa rí pé ń pè é so ló fi jẹ́ pé èèyàn á máa ṣàdéhùn fún ọlọ́run nọ́dírù la máa ń pè é ó sọ pé ọlọ́run màá ṣe nǹkan báyìí tó o bá ti ṣe mọ́ ò ti lẹ́sẹ̀ wájú ọlọ́run ó ṣàdéhùn fún yàn pé ó ṣe nǹkan fẹ́nìkan tó o ti ṣe ò ti lẹ́sẹ̀ so ló fi jẹ́ pé àwọn àdéhùn tá a bá ń ṣe tá a bá rí pé à ń pè dáadáa bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rere wa lọ́dọ̀ ọlọ́run ni ó máa ga sí i tá a bá ti ń jẹ́ pé àmọ́ pé àdéhùn àti ń kóbá ẹ̀sìn wa ẹ̀sìn wa ti ń láàyè nìyẹn so kárí pé ìmọ̀ jẹ́ mùnáfìkì lára àròyìn mùnáfìkì nìyẹn pé kéèyàn ṣàdéhùn kó dẹ̀ máa yapa àdéhùn so bọ́lá bá ti ń ṣàlàyé àwọn ànábí ọlọ́run bá fún wa yìí tó sọ àwọn qualities àwọn nǹkan tá a máa bá lára àwọn ànábí ọlọ́run yìí kì í ṣe pé kákan máa gbọ́ lásán ó fẹ́ kí àwa náà ó ṣe kí ni o ká máa kọ́ ṣe wọn bàbá tí ẹ lè dà nábì ọlọ́run a máa ní dárájà tó máa súnmọ́ àwọn ànábì ọlọ́run so látara bẹ́ẹ̀ káwọn náà gbìyànjú kájẹ ẹni tí ó máa jẹ́ ẹni tí ń pé àdéhùn náà. wọ́n kà á náà sọ̀rọ̀ nàbíyá. ọlọ́run ní ànábì Ismail tá ṣàlàyé rẹ̀ yìí kàánà rọ̀ṣúlan nàbíyàn ní ìránṣẹ́ ni àwọn ọlọ́run ọba ara níṣẹ́ lẹ́yìn wá gbà náà àwọn ọlọ́run ọba àtúnṣe ní ànábì ọlọ́run àdìsàlàyé fún wa pé Ismail tá à ń sọ níbi ọmọ Ibrahim ni bó dẹ̀ jẹ́ pé nínú àwọn kan tá à ní máa kà wọ́n sí àwọn sọ pé Ismail kan wà nínú iskil pé ànábì ọlọ́run ni ìtọ́ pé àwọn ènìyàn rẹ̀ wọ́n bó awo orí rẹ̀ tí wọ́n fìyà jẹ so àwọn àfáà sọ wípé eléyìí ò fìdí múlẹ̀ rárá so wọ́n ní a gba ọ̀rọ̀ wọn rárá torí pé wọ́n máa fẹ́ máa mú ẹ̀rí wáyé pé bẹ́ẹ̀ kọ́ ló máa Ismail ẹ̀yìn Ibrahim lẹ́yìn kọ́ ló máa fún dárúkọ rẹ̀ àdẹ̀tí sọ́rísìn fún wa ní àná wípé Musa olótẹ̀lé anabi Ibrahim lọ́lọ́mọba fìfì là àwọn méjèèjì ní àárín eléyìí nìkan tí àwọn àfáìsìn tí wọ́n ní pé kí á tẹ̀lé sọ̀rọ̀ ká má gba ọ̀rọ̀ míì tẹ́lẹ̀ kí wọ́n sọ fún wa pé Ismail bunu iskil ènìyàn Ọlọ́run bá ń sọ níbẹ̀ rárá sọ Ọlọ́run bá wá ń sàlàyé fún wa nípa àwọn dáadáa àwọn ẹwà títún bẹ lára eh, eh, Ismail naam ọlọ́run wà ká. wàkàlà yà múra aláwọ̀ bí sọ̀nà àti ọ̀zẹ̀ká. ọlọ́run ní ànábì ọlọ́run ọba yìí kánà wàkánà yà múru àlàhù ọjọ́ ẹni tí máa pàṣẹ fún àwọn aráalé rẹ̀ bí sọ̀lá pé kí wọ́n máa kírun gbàtà nǹkan sọ́tù tọ́ a nabi nàbí láṣẹ wa wà múra alákàbí sọ́lá àti ọlọ́níwà nàbí àwọn ẹbí rẹ máa pa wọ́n láṣẹ kí wọ́n máa kírun wàsítọ́bìrì àlẹ́ àti wọ́n náà bá ń kírun máa farabalẹ̀ kí so látara bẹ́ẹ̀ ìmọ̀ pa ẹbí èèyàn láṣẹ kókó kírun gbogbo ẹni tá a bá ti jẹ́ pé àwa là ń fún ní tí ń jẹ tí ń mu abẹ́ wa lọ́wọ́ à ẹni tí bá ti ń jẹ lábẹ́ èèyàn agbára ti wà fún èèyàn láti lè control rẹ̀ lóbi jẹ́ pé irú àwọn ẹni bẹ́ẹ̀ a máa wò wọ́n ràn kó wá jẹ́ pé wọ́n tún wá máa wọná ní abẹ́ wa ọlọ́run ọba ò fẹ́ bẹ́ẹ̀ so ability tọ́lọ́run ọba fún ọ yẹn bóyá ó fún ọ ní owó owó tọ́lọ́run fún ọ kó o lè máa fi tọ́jú wọn yẹn ọlọ́run ti fi ràn ọ lọ́wọ́ láti lè fi pè wọ́n síbi ẹ̀sìn so ọ wá gbọ́dọ̀ máa worú ẹni bẹ́ẹ̀ ràn Ọ wá ní ọkàn máa fún lówó oúnjẹ ni ọ máa ṣe dáadáa fún ó máa raṣọ fún ọ máa ṣe tí bá ń fẹ́ fún ọ wà ní pé ẹ̀sìn rẹ̀ ọ̀kan ọ̀bọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ o ó jẹ́ ìyàwó ni ó jẹ́ ọmọ ni ibùkọ́ jẹ́ ẹ̀gbọ́n fún ọ tó bá jẹ́ pé ń gbọ́ bùkátà lé lórí ó jẹ́ àbúrò fún ọ tó jẹ́ pé ń gbọ́ bùkátà lé lórí ó jẹ́ bàbá ni tó jẹ́ pé ń gbọ́ bùkátà lé lórí ìyẹn ni pé kọ́ ọmọ ẹ kírun ìyẹn ni pé ó ṣe wáàsí fún ó ṣàlàyé fún kí ni pé kọ́ ọ bàjà kọ́ àbí kọ́ ọ mọ̀ ọ bá ọ gbọ́dọ̀ sọ fún pé ọ gbọ́dọ̀ kírun wáàsí eléyìí ti jẹ́ dandan lé ọ lórí ọ gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ sọ ọlọ́run á ṣàlàyé fún wa nípa anabi Ismail ọlọ́ni wà kánà yá mú. ọlọ́run ni ó jẹ́ ẹni tó ṣe wípé ìmọ̀ ẹ̀ pa gbogbo àwọn tó jẹ́ ẹbí rẹ̀ láṣẹ àwọn tí ń gbọ́ bùkátà lórí wọn a máa pa wọ́n láṣẹ bisọ̀láàtì pé kí wọ́n máa kírun ìrun ti jẹ́ nǹkan tó ti wà tipẹ́tipẹ́ kò ní pé àwọn kiri ọlọ́run kan tún máa sọ yìí pé ẹ̀túnfẹ́lẹ́ ìkun ẹ̀túnfẹ́lẹ́ ìkun ni so ìrun ti wà tipẹ́tipẹ́ ọlọ́run ní kí wọ́n máa kírun. òun ni kí wọ́n máa yọ zàká eléyìí náà ìmọ̀ ayọ̀ zaka ó ti wà tipẹ́tipẹ́ pé nínú owó téèyàn bá ní téèyàn lọ́n bá fún èèyàn tó tó tó tún sẹ́kù kéèyàn ṣàánú ẹnì kejì torí pé ọlọ́run ti sàwọn èèyàn kan táwọn ọmọ onídìí àánú ọlọ́run dẹ̀ sàwọn èèyàn kan táwọn ọjẹ tí ó sẹ́kù bẹ́ẹ̀ bó sàwọn èèyàn kan àwọn ò ní lè jẹ kí wọ́n tún sẹ́kù ju pé wọ́n lè máa rí tí ó máa tó wọn bọ́lọ́run ti ṣètò ilé ayé nìyẹn sòwọ́tọ̀ wa ní tọ́sẹ́kù àwọn àlékún inú dúkìá rẹ̀ yẹn tó jẹ́ pé ó sẹ́kù yẹn mú tíntínní nínú ẹ̀ kó tún á fún nú àwọn tó yẹ pé wọn ò ní ọlọ́run máa ma gbélé ọlọ́wọ́ ọlọ́run kápá abẹ́kọ̀ sọ gbogbo adé tó ní ṣùgbọ́n ọlọ́run máa ma gbélé ọlọ́wọ́ kó lè bá àná nínú dúkìá rẹ̀ ni ìwọ náà gbìyànjú kó o máa ná sọ wàkánà ìjà rọ̀bù. wàkánà ìjà rọ̀bì ìbàrúdíyà. ọlọ́run ní ọlọ́run ọba ọlọ́run ọba ní ẹni tọ́lọ́run ọba chúùsì ní lọ́dọ̀ rẹ̀ ẹni tọ́lọ́run ọba yàn ní lọ́dọ̀ rẹ̀ ẹni tọ́lọ́run ọba sàlẹ́sà ní lọ́dọ̀ rẹ̀ so ẹni tó bá yẹ ti jẹ́rú àwọn ènìyàn bẹ́ẹ̀ ó máa ń jẹ́ nǹkan tó yẹ pé ọ̀dà púpọ̀ jù kì kí ọjọ́ pé èèyàn máa kọ́sẹ̀ wọn lára nǹkan tí ọ̀dà ni so káàánú gbìyànjú ká jẹ́ ẹni tó ṣe wípé a máa kọ́sẹ̀ wọn so àdìsí kan wà rẹ pé níbi pé ká máa pa àwọn èèyàn wa láṣẹ bí kí wọ́n máa kírun òṣì ọlọ́run ọba ní kọ́lọ́n bá wa kẹ́ ọkùnrin kan èyí tó yẹ pé ó nàró lọ́rù èyí tó yẹ pé ńgbà tó fẹ́ kírun ó tún jí ìyàwó rẹ̀ náà àwọn méjèèjì ó fẹ́ kí wọ́n jọ kírun ó wá jẹ́ pé nígbà tí ìyàwó rẹ̀ wá rí pé oorun mú òun dáadáa kò fẹ́ dìde lẹ́ẹ̀lẹ́ ó wá gbìyànjú láti wọ́n omi sí lójú láti lè dìde lẹ̀ kó lè bàa jẹ́ pé ojú rẹ̀ ó lè bàa là so torí pé ó ti mọ̀ pé ó ti sùn dáadáa téèyàn bá ti sùn dáadáa èèyàn kì í jíyàn wọn lọ́wọ́ igbó ti sùn dáadáa èṣù ni ọ̀fẹ́ kó dìde ńlẹ̀ yẹn ìgbà náà ni ọ̀hún àmì lè ṣe lójú bẹ́ẹ̀ náà ni obìnrin kan náà ọlọ́run kó bá kẹ́ òun náà ìtọ́jẹ́ pé òun náà dìde ńlẹ̀ tó fẹ́ kírun ní òru ó jí ọkọ rẹ̀ wọ́n á rí pé ọkọ òun ti sùn dáadáa yẹ kó lè jí kọ̀ wá tètè dìde ńlẹ̀ sòtọ́ wá omi sí ní ojú so ìmọ̀ wọn fi síyàn lójú kò kí ṣe ẹ̀ṣẹ̀ nípa wípé àdìsí ti wá lórí ẹ̀ ìpè kí ojú èèyàn lè bá a là ní ó máa jẹ́ nǹkan tó máa ń ṣe àǹfààní fún ẹnì tó bá sùn tẹ́yẹ pé tó bá wọ́n mi sí ojú àbí tó bá fomi sí ojú rẹ̀ yóò jẹ́ kí ojú rẹ̀ ó lè bá a tètè là dẹ́ àǹfààní nìṣẹ́ ọlọ́run bá ń ṣàlàyé fún wa so ká má wàá máa rí ní ìrí pé ẹnìkan wọ́n mi sí wa lójú gbà tó ní ká dìde lẹ́lẹ̀ wípé ṣé omi náà fi máa jiyàn ni àdìsí ti wá wípé téèyàn bá fi omi jiyàn a máa ṣàǹfààní fẹ́ dá jiyàn tí ó jẹ́ kó wúlò fún láti lè dìde lẹ́lẹ̀ so tí obìnrin náà bá wá fi nǹkan sí ọkọ tó bá dá mi sí ọkọ rẹ̀ ní tọ́wọ́n mi sí ọkọ rẹ̀ lójú so kọ́ mọ̀ sọ́ di ìbínú kó gbà yìí pé àdìsí tí ó fi dì òun náà ni obìnrin náà òun náà ni ó lò nítorí pé àdìsí wáyé pé tí ọkùnrin bá dìde ńlẹ̀ tó jí ìyàwó rẹ̀ fàṣọ́lá yàrá àtẹ̀yìn táwọn méjèèjì ò kí ju rákà méjì lọ ọlọ́run ni ẹ lọ kọ àwọn méjèèjì kùtì bá mí náà dàkìrì iná lọ àkẹ́sí rọ wà dàkìrọ̀ ọlọ́run ni ẹ lọ kọ orúkọ wọn sára àwọn tó rántí èmi ọlọ́run ọba gé lórúkọ náà ọlọ́run ọlọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sọ ọlọ́run jẹ́ pé nǹkan tó dáa òun náà ni kí á dìde lẹ̀ lóru kọ́ ipa yan náfìlà tíyàwó wa náà sì tún yan náfìlà ní ẹ̀yìn wa kọ́lọ́n kó sọ́dọ̀ ọ̀run fún ẹnìkọ̀ọ̀kan wa náà. wọ́n ní kò ń fi kìtà bí dẹ̀rẹ́s. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ti ṣàlàyé fún wa nípa ànábì Ismail ó tún wá fẹ́ ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba mìíràn tọ́lọ́run ọba tún fẹ́ kí akọ́ṣe ànábì ọlọ́run ọba náà ta náà ni ànábì ọlọ́run ọba náà òun náà ni Idris òun ni ànábì ọlọ́run ọba yìí èyí tí àwọn àfáà gbà ní pé Idris o ó jẹ́ ànábì ọlọ́run ọba tó jẹ́ wípé ó wá síwájú ànábì Nuhu. No tó bá ti wá jànà bí ọlọ́run kò ní í jẹ́ Rasulullah kò lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run torí pé núhù ní kí o awalu rusuli òun ni alákọ̀ọ́kọ́ gbogbo àwọn tá a ránṣẹ́ so Ìdírísì dẹ̀rẹ̀ bàbá bàbá bẹ́ẹ̀ kọlífáì bí náà nàbí yan ọlọ́run bá pè àwọn kan wà lọ́n sọ pé rasulan nàbí yan so ànábì ọlọ́run ló jẹ́ kò kì í ṣe Rasulullah àtẹ̀sọ́ fún wa pé kí ni ìyàtọ̀ tó wà láàrin ànábì ọlọ́run àti rọ̀ṣúlù láì alákọ̀ọ́kọ́ ni pé téèyàn bá ti jẹ́ rọ̀ṣúlù láì kò sí èméjì ń bẹ̀ ó ti di nàbíyù láì so nàbíyù téèyàn bá jẹ́ nàbíyù tí ò bá jẹ́ rọ̀ṣúlù òun náà ni pé ọlọ́run ọba ò pa láṣẹ pé kó lọ jíṣẹ́ fáwọn èèyàn ṣùgbọ́n ọlọ́run kan sọ pé ìyí tí mò ń sọ fún ọ yìí o mi ò gbélé ọ lórí ní dandan pé kó lọ jíṣẹ́ mo sọ fún ọ pé kàn jíṣẹ́ mi ò ní fìyà jẹ ọ́ lórí àìjíṣẹ́ ṣùgbọ́n àwọn tó jẹ́ rọ̀ṣúùlù àwọn ó jẹ ìyà lórí kíni o lórí àìjíṣẹ́ ọlọ́run sọ pé báálí máa ń zila ilé ìka sọ ọlọ́run ní ìwà ànábì ihun tí wọ́n fi ránṣẹ́ sí ọ o gbọ́dọ̀ ṣe kíni o o gbọ́dọ̀ fi jíṣẹ́ so àwọn tó bá ti jẹ́ àwọn ànábì àwọn rọ̀ṣúùlù láì so àwọn rọ̀ṣúùlù láì àwọn tí wọ́n wọn gbọ́dọ̀ mọ́ jíṣẹ́ ní dandan àdúgbàdúrà jẹ́ náà bí yù àwọn tí wọ́n ọlọ́run bá ṣe ní isti báàbù kí wọ́n jíṣẹ́ eléyìí yàtọ̀ tí kò ní sí wàhálà kankan bẹ́ẹ̀ ìwé ni àbí kan ní gbogbo eléyìí ìyá àwọn wàhálà kọ̀ọ̀kan fẹ́ máa wá dé pé ọlọ́run bá máa fáwọn ànábì náà níwèé ó máa fáwọn rọ̀ṣọ́lù níwèé so látara bẹ́ẹ̀ Idris ìgbàgbọ́ tèmi àti ẹ máa ní ni wípé ó jẹ́ ànábì ọlọ́run kì í ṣe rọ̀ṣọ́lù láì gẹ́gẹ́ bí Kùránì ti fìdí ẹ̀ múlẹ̀ ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì tá a máa ní òun náà ni wípé ó jẹ́ ẹnì tó wá a máa pa káyà lẹ́yìn eléyìí tó yẹ pé ó máa sọ fún wa wípé ó jẹ́ ẹni tó wá tó jẹ́ wípé before Nuhu olúwa gbogbo ẹ̀rí tí àwọn èèyàn mú wá láti lè sọ wípé ó wá lẹ́yìn Nuhu àwọn kan ní ànábì ọlọ́run ọba kan inú àwọn Bani Israel ẹ̀rí yẹn ò fìdí múlẹ̀ kódà àwọn kan tún ní òun náà ní jẹ́ Ilyas nínú àwọn tó ṣáájú lọ ẹ̀rí yẹn ò fìdí múlẹ̀ lára ẹ̀rí tí wọ́n mú wá náà ni wípé ìbálòṣọ́ ọlọ́wọ́ bá gun sánmà lọ ó ń bá àwọn ànábì ọlọ́wọ́ bá kọ̀ọ̀kan ní sánmà kọ̀ọ̀kan ó wá bá Ìdírísì ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin olú ti bá Ìdírísì so ó bá Ìdírísì ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin ìbálòṣọ́ ọlọ́wọ́ bá fẹ́ kí Ádámà ní sánmà ẹlẹ́kìnní ànábì sọ pé Mariam ádámà kí ànábì nípa wípé ànábì náà dẹ̀ kí ádámà ó pe ádámà ní bàbá ádámà dẹ̀ pe ànábì ní ọmọ nígbà tánábì dé samad ẹlẹ́ẹ̀keje tó bá dé Ibrahim níbẹ̀ ànábì ó tún jẹ́ pé ànábì Ibrahim tún pé ànábì ní ọmọ tí ànábì náà dẹ́ pé ànábì Ibrahim ní kí ni o ní bàbá ẹ wà á rí wọn á pé ìgbà tó wá dọ́dọ̀ Idris ànábì wá pé Idris ní ọmọ àyá òun wọn á nítorí àdìsí yẹn làwọn fẹ́ wá lò yìí pé tó bá pé ó bá jẹ́ bàbá rẹ̀ lọ́yẹ kó jẹ́ tó bá pé ó bá jẹ́ pé ibi tó ń bá bọ̀ wá yẹn òun ni ibi tó ń bá bọ̀ wá tó jẹ́ tààrà wá tó bá gbọ́dọ̀ ádámọ̀ wá ó máa gba bẹ̀ dọ́dọ̀ ẹ̀gbìfọ́ eh, nuhu ni gbogbo ẹni bá rẹ̀ ti jẹ́ ọmọ Ibrahim náà ọmọ nuhu ló máa jẹ́ ẹ bá rẹ̀ ti ọmọ nuhu yóò jẹ́ ọmọ kíni o Idris ẹ bá yọ ọmọ Idris yóò jẹ́ kíni o ọmọ Ádámù pé lineage yẹn bó ti yẹ kó lọ nìyẹn làwọn fúlọ́ sọ wípé rárá ànábì ọlọ́run ọba mi torí bọ́lá ọba yẹn ànábì ọlọ́run ọba mi Isaac sọ Ibrahim wa ọlọ́run tún yẹn àwọn ànábì ọlọ́run ọba mi nú àwọn Banu Israel tẹ́gbẹ́ ọlọ́run ọba yàn wọ́n lọ́tọ̀ torí pé ọlọ́run yàn látara àwọn àrọ́mọdọ́mọ núhù ó sì wọ́n lànà bí ọlọ́run àwọn bàní sọ́ọ́lá náà wà nínú àwọn àrọ́mọdọ́mọ núhù àrọ́mọdọ́mọ Ibrahim ọlọ́run yàn àwọn tó pọ̀ náà ní ànàbí ọlọ́run ọba ń bẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn àwògbé kò lè jẹ́ ọ̀ndà lineage Ibrahim ló máa wà àbí ọ̀ndà núhù ló máa wà tó àwọn yẹn wá fẹ́ máa takò báyìí bẹ̀tẹ̀ àwọn afáà sàlàyé fún wọn wípé àdìsí tí wọ́n gbà wá alákọ̀ọ́kọ́ ni wípé àwọn tó ń gbàdìsí wá ìgbà míì láfíìsù wọn àṣìṣe a máa wà ń bẹ̀ ẹlẹ́kìnní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn tí wọ́n já àwọn ànábí ọlọ́ngbà míì ìmọ̀ yẹpẹrẹ ara ẹni a máa wà ń gbà míì wọ́n lè jẹ́ bàbá fún bí ẹni jẹ́ bàbá fún náà wọ́n tún jẹ́ akù fún nínú ẹ̀sìn ọmọ ìyá náà wọ́n jẹ́ fún nínú ẹ̀sìn so kó pè ní akù mẹ́rin kò tí sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so eléyìí ò tí ì tó kábíyá sọ yìí pé Ìdírísì yìí ó jẹ́ kan nínú àwọn ànábí ọlọ́run nínú àwọn Bani Israel wọ́n gbé wa pé ànábì ọlọ́run ọba kan ni èyí tó yẹ pé aya ti tún bọ̀ lẹ́yìn eléyìí tó máa jẹ́ ká mọ̀ pé ìdírísì yìí ọ wà before kíni o nùhù tí ò sí iyèméjì níbẹ̀ so eléyìí nìkan táwọn agbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ẹ̀ tí a dì mú so a gbọ́dọ̀ mú abala kejì so ìyẹn la fi ń sàlàyé ìdírísì fún wa ọlọ́ni ìdírísì yìí ọlọ́ni ìnáwó. إنه كان صديقا نبيا ọlọ́ni Idris ó jẹ́ siddiqan nabiyan ànábì ọlọ́run ni tó jẹ́ siddiqan àṣàlàyé fún apẹ́yìn tí wọ́n ń pè ní siddiqan òun ni pé ànábì ọlọ́run ọba ni èyí tó jẹ́ wípé ìmọ̀ sòdodo gan-an lẹ́yìn wá àgbà náà kì í sòdodo nìkan ni wọ́n ń sọ ó tún wá jẹ́ lórí pé ọ̀rọ̀ ọlọ́run kì í takọ̀rọ̀ ọlọ́run ẹni tí èèbá ti takọ̀rọ̀ ọlọ́run tí ó gba ọ̀rọ̀ ọlọ́run tó dání ọlọ́run ló sọ̀rọ̀ báyìí tó dẹ̀ rí ẹ̀rí kọ́lọ́run ló sọ yóò máa gbà wọlé kò ní wọ́n máa sọ yí pé ọ̀rọ̀ yẹn tá a bá tún wò báyìí ọ̀rọ̀ ọlọ́run ṣe dẹ́rẹ́ máa wò bẹ́ẹ̀ yóò máa gba ọ̀rọ̀ ni wọ́n ń òun yẹn ló jẹ́ wípé ní abalẹ̀ lẹ́ẹ̀kẹta báwọn afáàtúmọ̀ sọ ni pé ẹni tó jẹ́ wípé n ti ń sọ jáde lẹ́nu ní ṣíṣe ní dáadáa iṣẹ́ rẹ̀ náà ń jẹ́rìí sí sídìkọ́ nìyẹn sọ ọlọ́run bá pe ànábì ọlọ́run bá Idris ọlọ́run ọba pè ní kíni o sídìkọ́n oní àná ọlọ́run ọba pè ànábì Idris ọlọ́run bẹ́ẹ̀ káwọn náà wàá jẹ́ sídìkọ́n ló fi ń sọ àwọn qualities tí ń bẹ lára àwọn ànábì ọlọ́run ìwọ náà máa sòdodo ìwọ náà máa jẹ́ ẹni tó ṣe wípé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún ọ máa tètè máa sọ̀rẹ́ńdà láti máa gbà á ìwọ náà má jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ nìkan ló máa sọ ò ní máa jẹ́ kí ìṣe rẹ kó bá ọ̀rọ̀ rẹ mu kò dára o sínú àwọn sì dín kọ́ nìyẹn ọlọ́run ní pé ànábì ọlọ́run ìnáwó kánà sí di kan. ọlọ́run ní ànábì ọlọ́run ọba yìí sì di kan ni gẹ́gẹ́ bá ti sọ túmọ̀ ẹ̀ fún alẹ́ kan ọlọ́run tó wá ní nàbí ìyàn ọlọ́run ní ànábì ọlọ́run ni náà. So gbólóhùn àròfààná ń mọ̀kánà àlìyàn so ọ̀rọ̀ tí ó pọ̀. òun náà ni ó wà lórí wárọ̀fà náà makanan aliyan so ọ̀rọ̀ tí àwọn àfa àkọ́kọ́ sọ náà ọ̀rọ̀ wọn kọ́kọ́ pín sí ọ̀nà méjì lórí wárọ̀fà náà makanan aliyan ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àwọn àfa sọ fún pé rọ́fù tó òun ni rọ́fù tó ń bẹ ń bẹ nǹkan tó ń pè ni nǹkan tó ń pè ní rọ́fù mànàwíyùn òun ni nǹkan tá a lè fojú rí tó jẹ́ pé téèyàn bá ní ipò lọ́dọ̀ ọlọ́run a lè fojú rí ipò lọ́dọ̀ ọlọ́run téèyàn ní tó bá lọ́dọ̀ ọlọ́run ó kún fún rere èyí ò lè fojú rí èyí ò lè fojú rí pé ìwé iṣẹ́ mi kún fún rere so nǹkan dáa lè ṣe kí ni o tá a lè fojú rí ni so wọ́n sọ fún wa wípé ìtọ́lọ́wọ́n bá ń sọ fún wa nípa Ìdírísì òun náà ni wípé ọlọ́ni wárọ̀fà náà hù màkánán àlíyá àwọn ọlọ́run ọba gbé ga so agbéga afúní ipò tó ga. So, agbé sí ipò tó ga nínú ìwé sẹ́ẹ̀rẹ́ rẹ̀ ọlọ́run agbé sí ipò tó ga ń bẹ̀. eléyìí ni nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn àwọn àlùmọ̀ àkìkù àwọn àfẹ́sìn òní wọn fọwọ́ sí wọ́n ní gbogbo lọ́wọ́ bá ti ń ṣàlàyé bọ̀ látẹ̀yìn nípa ìdí nípa àwọn ànábì ọlọ́run ọlọ́run sọ àwọn qualities tí wọ́n ní ni tí ó dẹ̀ jẹ́ kí wọ́n máa ní ìwé iṣẹ́ tí ó jẹ́ kí ìwé iṣẹ́ dáadáa wọn ìwé iṣẹ́ eré wọn kó kún lọ́dọ̀ ọlọ́run sọlọ́run ọba ò ṣàlàyé ń bíi pé mo fẹ́ gbé ẹnìkan lọ òkè kódà bá ọlọ́run bá sọ̀rọ̀ ìsá níwájú yẹn kò sọ pé ọlọ́run ọba gbé lọ sí kí ni òkè gbogbo àlẹ́ ọlọ́run ọlọ́run bá sọ bí kò sọ̀rọ̀ òkè gbóǹgbé nìkan lókè mẹ́ ìgbésó kò lè jẹ́ bẹ́ẹ̀ rárá pípé tọ́lọ́run ọba ń sọ òun náà ni pé dáadáa táwọn ànábí ọlọ́run ọba ní tó ń jẹ́ kí ìwé iṣẹ́ rere wọn ó kún òun lọ́lọ́run ọba ń sọ so látara bẹ́ẹ̀ láàyè yìí náà ntí ó ń sọ fún wa náà ni wípé ìwé iṣẹ́ rere ànábí ọlọ́run ọba yìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ó kún fún àwọn dáadáa òun lọ́lọ́run ọba ń sọ níbẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó gbajúmọ̀ ni àfáà wa Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ pé àwọn salaf tó ṣáájú lọ ara ọ̀rọ̀ táwọn bá lẹ́nu wọn ni bẹ́ẹ̀ náà ni Ibn Hajar al Askolani, àwọn ṣàfitì ọ̀rọ̀ yẹn sí Ibn Ishaq ìkànnú àwọn tí wọ́n gba ìtàn wa oní Ibn Ishaq wa tó yẹ pé òun jẹ́ ẹni tó yẹ pé ó wá ìtàn dáadáa ẹ̀rí oníkánà Idris khayyatun Idris wọ́n ní ẹni tí máa ń rán bíi télọ̀ ni tí máa ń rán nǹkan tí ó máa fi abẹ́rẹ́ rán aṣọ wàkánà láyúdíkìlù àlè ìbẹ̀rọ̀ta wàyùkìrìjùwà tó bá mú abẹ́rẹ́ tó bá tìbọnú bìkan báyìí lọ báyìí kò ní í kó mú jáde ilá wa yakulu àyàfi kó sọ gbólóyìn pé yakulu arba kelmat ọ̀rọ̀ mẹ́rin ìmọ̀ jáde lẹ́nu ẹ̀ tọ́wọ́ kọ́ ti abẹ́rẹ́ lọ báyìí yóò wá sọ̀rọ̀ mẹ́rin kó tó dá padà yóò sọ pé subhanallah walhamdulilayi wala ilaha illallah wallahu akbar yóò tún wá dábẹ́rẹ́ yẹn padà yóò tún sọ̀rọ̀ yẹn náà bẹ́ẹ̀ ni pé Ìdírísì máa ń sọ bẹ́ẹ̀ àtàkọ́lá lọ́wùláwù tọ́lọ́wọ́ bá fi wá sọ fún Idris pé yá Idris àmì àtẹ́dìrì lìmọ́ọ̀dà rọ̀fà àtúkàmàkánà àlìyàn sọ ọmọ nǹkan tí mo fi gbé ipò tó ga fún ọ tí mo fi jẹ́ kí ìwé sẹ́ẹ̀rẹ́ rẹ kó ṣe kí ni o kó kún dáadáa sọ torí pé ọlọ́run náà sọ pé wàrọ̀ fáná sọ wàrọ̀ fáná òmàkánà kí ni àlìyàn kọ́ọ̀lá la adìrì wọ́n ní ó ní mi ò mà ya Rabbi ọlọ́run mi kọ́ọ̀lá ọlọ́run wa sọ pé yẹ̀rì tẹ́pìwì ìláyà mi ni amalika kúnlá yàwó mi mísìlì nísìlì àmàlẹ̀ àlì dúnìyà mi kẹsà ti dìkìrì ìtì ń dọ́dọ̀ rẹ̀ ìtì ń dọ́dọ̀ mi látọ̀dọ̀ rẹ̀ ìtò máa ń ṣe sọ́dọ̀ mi látọ̀dọ̀ rẹ̀ lójoojúmọ́ iṣẹ́ tí gbogbo ayé ń ṣe ìdajì rẹ̀ òun ni iṣẹ́ tí wọ́n ń ṣe ní dá pẹ̀lú pé wọ́n rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ yẹn ìrántí ọlọ́run tó rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ yẹn iṣẹ́ tí ẹ dẹ̀ ń jẹ́ ìdajì tí gbogbo ayé ń ṣe lọ́dọ̀dọ̀ mi. pé látara bẹ́ẹ̀ ìwé iṣẹ́ rẹ̀ rẹ ọwọ́ á jẹ́ nǹkan tó jẹ́ pé ó kú ní ọ̀dọ̀ ọlọ́run ló fi jẹ́ pé àwọn àfáà tí wọ́n ṣáájú lọ ló fi gbà pé gbólóhùn wàràfà náà umaka òun náà ni pé ọlọ́run ọba ó jẹ́ kí ìwé iṣẹ́ eré Idris kó kun fún àwọn dáadáa so ọlọ́ba náà wọ́n fẹ́ wa náà kí ìwé iṣẹ́ eré ẹnìkọ̀ọ̀kan tiwa náà ká gbìyànjú báwo ni ìwé iṣẹ́ eré wa báwo ni ó ti kún dáadáa sọ bẹ́ẹ̀ káà náà jẹ́ nítorí pé yóò gbìyànjú pé báwo ni àwọn ìwé iṣẹ́ eré wa báwo ni ó ti kún dáadáa alákọ̀ọ́kọ́ nìyẹn so tó fi jẹ́ pé àwọn wọn lọ síbi wípé gbígbéga tọ́lọ́run gbé ìdírísì ìgbéga tó bá ga ni ọlọ́run bá náà wàrọ̀ fáánà lákàdíkìrọ́kà orúkọ rẹ̀ àwọn ọlọ́run la a lè máa sọ wípé gíga lọ sí sánmọ̀ ń so onígbà lọ sí sánmọ̀ so onìkan la lè máa sọ bẹ́ẹ̀ so àtẹ̀tí máa ṣàlàyé fún wa àwọn nǹkan tí máa gbà lọ sí sánmà a máa ṣàlàyé yẹn náà fún wa ó lè má jẹ́ òní so ó lè má jẹ́ òní so ó lè jẹ́ <laughs> ó lè má jẹ́ òní sa so <laughs> naam tọ́lá bá ní ká débẹ̀ naam. So ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn òun náà ni pé àwọn ọlọ́run ọba a ṣe fún ànábì ọlọ́run ọba yìí mọ́ǹsì látàmùnùbù wa àṣelànàbí ọlọ́run àwa jẹ́ kí iṣẹ́ eré rẹ̀ kó máa jẹ́ nǹkan tí ń pọ̀ sí lọ́dọ̀ àwọn ọlọ́run ọba so àwọn àfọwọ́nì tẹ̀síìrì ibi ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kọ́ lọ síbẹ̀ yẹn náà àwọn tó tún wá pọ̀ náà àwọn náà tún wá lọ síbi pé ọlọ́run ọba gbé lọ sí sánmà ni wípé òun náà jẹ́ ìkànnú àwọn tó lọ sánmà èyí tó jẹ́ wípé ó wà ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin ibẹ̀ ló wà pé ibẹ̀ náà lànà bíi ti bá sọ àwọn afá kan gbà bẹ́ẹ̀ pé òun jẹ́ ní tí málákù kan gbé lọ sí sánmà sọ ibo ló wá wà kódà oríṣi ọ̀rọ̀ làwọn èèyàn mú wá àwọn kan ní sánmà ẹlẹ́ẹ̀kejì òun ló wà àwọn kan ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin òun ló wà àwọn kan ní sánmà ẹlẹ́ẹ̀kẹfà òun ló wà àwọn kan nínú àlìjọ náà òun ló wà ṣùgbọ́n ẹ̀rí ti kọ́kọ́ wà náà yí pé ó wà ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin rìwáyà tó wá nínú Bukhari rìwáyà méjì ló wá nínú Bukhari ìfaradà Bukhari bìwá ìdí mìíràn umar Bukhari dákan ni ó sọ pé ó wà ní sánmà ẹlẹ́ẹ̀kejì but ìkan wà lẹ́gbẹ́ Bukhari àti Muslim ló gbà wá ìyẹn sọ pé ó wà ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn làwọn afáàpẹ́ ni màfúùdù so ẹlẹ́ẹ̀kejì máa jẹ́ ṣáájú gẹ́gẹ́ bọ́dọ̀ àwọn afáwọn onímọ̀ sọ́lá ọ̀rọ̀ hadith òun náà ni pé àdìsí tá a gbà wọlé ni pé ó wà ní sánmẹ́ ẹlẹ́ẹ̀kẹrin torí pé òní Bukhari gbà wá òun náà ni Muslim jọ gbà wọ́n jọ ní ittifaq lórí ẹ̀ ṣùgbọ́n sánmẹ́ ẹlẹ́ẹ̀kẹrin yìí òun ni pé àwọn àfáà tó ṣáájú lọ wọ́n gbà pé gbogbo àwọn tánàbí bá ní bẹ́ẹ̀ àwọn tí wọ́n kọ́ sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan àwọn tánàbí bá ń bẹ̀ gbogbo wọn náà ni wọ́n ti jẹ́ ní tó ti kú Musa ó ti kú Ibrahim ó ti kú Ádámà ó ti kú ẹnìkan náà ni ò tí kú tó wà mẹtánẹbí ba ọ ni Isa ẹ̀rí sì wà pé balẹ̀ rọ̀ fún àwọn ilẹ̀ ọlọ́run bí wá sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ti Idris ẹ̀rí wá dà wọ́lọ́run bá gbé wá sọ́dọ̀ rẹ̀ kò sí ẹ̀rí kankan tí ó fìdí múlẹ̀ látọ̀dọ̀ anabisa salam gbogbo ẹ̀rí tí wọ́n mú wá ẹnìkan tí wọ́n ń pè ní káàbù al-ahbar káàbùlẹ̀ àbárí yẹ̀wúdí ni èyí tó jẹ́ wípé lẹ́yìn bàrà nàbí ikú ayé umar ló dé gba islam àwọn a máa sọ àwọn nǹkan tó bá rí nínú ìwé àwọn yẹ̀wúdí a máa sọ fáwọn sọ̀hábà àwọn sọ̀hábà àwọn máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn pẹ̀lú ntànàbí ti sọ àdọ́wànú kùránì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ irọ́ kún inú nǹkan tí káàbùlẹ̀ àbárí sọ fún àwọn sọ̀hábà ṣùgbọ́n wọ́n dọkumẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n dọkumẹ́ǹtì ẹ̀ lẹ́yìn so ara ìtó jẹ́ pé ó jẹ́ nǹkan táwọn àfa ó gbà pé kò fìdí múlẹ̀ òun náà ni ọ̀rọ̀ yìí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn òun náà ni wọ́n ń wò wípé bóò ló ti jẹ́ ṣé kò kú ni ṣé sánmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun ni wọ́n ti pa so gbogbo eléyìí ọjọ́ àwọn oríṣiríṣi àwọn nǹkan èyí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ àfáwá ibùdó ajáda rasikọ́lá ni wọ́n ṣàlàyé fún wa wípé wàkóòlù idris rufihan wàhùwà ayùn ẹ̀rí gbólóhùn wípé idris wípé wọ́n gbé lọ sókè nígbà tó jẹ́ abẹ̀mí <laughs> wípé nígbà tó jẹ́ abẹ̀mí èèyàn ń lo òkè téèyàn bá kú tán kọ̀sẹ́ tí ò ní lo òkè ẹ̀mí wa máa ń lo òkè tába ti kú tán yóò lọ sánmà yóò dé lọ nú ibi tó yẹ kó wà láyé àdìjẹ náà kó dó padà wá sílẹ̀ lẹ padà ṣùgbọ́n ànábì ọlọ́run yìí wọ́n wà ní barisaku wọn ni ṣùgbọ́n pé wọ́n gbé lọ sókè tó wà láyé lámù yesbot kò fìdí múlẹ̀ nítorí kí marfu'a qawiya àràdìsì kankan tọ́dọ́dọ́ ànábì tó lágbára tí ma ti sọ ní fatul bari so wọ́n ni wà kúlù aminal israeliyat so gbogbo ẹ̀ pátá yẹ́nyẹ́ òun náà lọ jẹ́ wípé ìtàn israeli lásán ni ìtàn táwọn alùkìtàbì tí wọ́n mú wa ni so a lè gbára lé so lórí ayé lónìí ara àwọn àfáà tó yẹ pé ẹlẹ́ni ló ní pé àkùkọ tí ń kọ oní ìdírísì yẹn kíní kan tó ń ṣe kíní kan ibì kan ló wà nínú ibì kan gbogbo àwọn ẹ̀rí tí ò fìdí múlẹ̀ làwọn kan lọ gbára lé lónìí tó gbé wọn ọmọ bá àti mú ẹ̀rí so wọn àmọ́ wọn àmọ́ sopọ̀ ọwọ́ ní àlìjẹ́nnà ó jáde kó ní àlìjẹ́nnà ó ṣe kíní kan so gbogbo àwọn eléyìí kò jẹ́ ìkòsí kankan tó fìdí múlẹ̀ ń bẹ so bàdá àdẹ ti rí ẹ̀rí tó fìdí múlẹ̀ so wàhálà alam òun náà la máa ṣe so ẹ̀rí ò fìdí múlẹ̀ àwọn kan ní malakul mọ́tì ló wá gbé àwọn kan ní malaika kan ló ń gbé lọ ó wá dé sánmẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run adé kí malakul mọ́tì ó lọ pa ìdírísì ní sánmà ẹlẹ́ẹ̀kẹrin malakul mọ́tì ní kọ̀ọ̀kan sẹ́bọ́lọ́hún ó wá pàdé malaika yẹn lójú ọ̀nà ó sì ti gbé ìdírísì sí ibi ẹ̀gbẹ́ ó wá ní pé ní pé wọ́n lọ gbẹ̀mí ìdírísì ni malaika yẹn bẹ̀rẹ̀ pé ọjọ́ mélòó ló kù tí ìdírísì ó lò láyé ó ní àsìkò rẹ̀ ti tó ọlọ́run kí n lọ gbẹ̀mí ẹ̀ ni ṣùgbọ́n tó kàn yà wọn lẹ́nu ni pé ọlọ́ni kò ọlọ́gbẹ̀ náà ń sán mọ́ ó jẹ́ pé ilẹ̀ ẹlẹ́rìí ìdírísì wà ọba ni àwọn oníkan níbẹ̀ lábẹ́ mi bì so ọwọ́ gbẹ̀ náà ṣiṣẹ́ ẹlẹ́kẹrin so gbọ́ àwọn eléyìí náà kò yẹ kó fìdí múlẹ̀ rárá so Ibn Kathir kọ́ oníwàfín ìnàkàrọ̀tù àdìsí tó jẹ́ pé àmọ́ takò ní gbọ́dọ̀ gbà wọlé so látara bẹ́ẹ̀ olóbi jẹ́ pé a gbé lọ sókè kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ lára nǹkan náà àfa kan tó mú wa ni pé gbólóò ti bẹ níbi ibi wọn ni màkánà màkánà ni ààyè lọ́lọ́m̀pé màkánà àlìyàn wípé ààyè lọ́lọ́m̀pé pé ó ní pé ààyè lọ́lọ́m̀pé lọ́gbé lọ pé ààyè ní pé ní place pé ibẹ̀ lọ́lọ́run ọba ibẹ̀ lọ́lọ́run pé pé place lọ́lọ́run sọ ń bẹ̀ ọ̀rọ̀ màkánà a máa jẹ́ prestige a máa jẹ́ ipò tọ́lọ́run fún yàn nínú àtẹ̀yìnbá lọ́wọ́ ní dictionary bó ti jẹ́ pé "makanatu," tó bá gba táà lẹ́yìn màkánátù sọ̀rọ̀ ni làmàṣák náà òun fi màkánátì im àmọ́ ẹ jẹ́ àyè òun gan náà ń jẹ́ place òun náà dẹ̀ ń jẹ́ kí ni o ó sì ń jẹ́ prestige iyì tọ́lọ́ ń gbé fún yàn so méjèèjì ni máa túmọ̀ sí makanu makanu a máa túmọ̀ sí méjèèjì so a máa túmọ̀ place a máa túmọ̀ iyì tọ́lọ́ ń gbé fẹ́ nìkan bẹ́ẹ̀ náà ni makanatu àwọn ọ̀rẹ́ sọ pé makanu ni wọ́n túmọ̀ ààyè makanatu ni wọ́n túmọ̀ prestige kò rí bẹ́ẹ̀ àyà Kùránì gan sọ pé makanatu túmọ̀ ààyè ó lè túmọ̀ prestige bẹ́ẹ̀ náà makanu náà ó túmọ̀ bẹ́ẹ̀ nínú èdè lágbára so lágbára bẹ́ẹ̀ eléyìí ò kì í sẹ̀rí fún wa láti lè mú wa so láti lè mú wa wọ́n ti fẹ́ máa sọ wípé iyì tó wà wà fún ni wípé ẹ̀ẹ́dọ́rọ̀ rẹ fún níyì ni pé kọ́lọ́ kí ìwé sẹ́ẹ̀rì rẹ̀ ó kún kó jẹ́ yìí eléyìí ò rí bẹ́ẹ̀ náà kí ìwé sẹ́ẹ̀rì yẹn ó kún ara yìí ni lọ́dọ̀ tó gbà wọn níbi ọlọ́wọ́ bá ń tọ́lọ́ wọn fẹ́ ká kọ́ sí wọn pẹ̀lú gbẹ́ngbọ́n wọn lọ́wọ́ bá ń sọ fún wa bí ó fẹ́ ká kọ́ sí àwọn ànábì ọlọ́wọ́ bá sáwọn lè kọ́ sí lọ sánmà sáàgùn sánmà lọ sí àwọn kọ́ sí mbẹ́wọ̀n àwọn kọ́ sí àlíyá lọ́wọ́ bá bí òyìn ọlọ́run sọ pé ọlọ́run ti rẹ̀ ẹnìkan náà pé lisana sidikin aliyan ọlọ́gbẹ́rẹ́ náà ni pé makana aliyan ọlọ́run ti sọ náà ayà yìí náà so látara bẹ́ẹ̀ níta ní tó fojúmọ́ zọ́ irú tó fojúmọ́ ni pé kì í ṣe ẹgbẹ́ pé ọlọ́run ọba pani ní pípa tó wọ́n so ó dẹ̀ wà ń sánmi ẹlẹ́kẹrin ànábì tẹ̀ bá ń so ele ni ká ní ìgbàgbọ́ nínú rẹ̀ nípa kíni o nípa Idris gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ so ó wà ní sánmà ẹlẹ́kẹrin so lọ́la àbí tọ́lọ́mùbá kádàrà nígbà mi á máa ṣàlàyé fún wa àwọn kíni o àwọn tó yẹ pé oúnjẹ tó yẹ pé ọlọ́run bá gbé lọ sí sánmà so àwọn kan tó yẹ pé máa lọ sí sánmà tó yẹ pé a máa lọ sí sánmà so gẹ́gẹ́ bá ti mọ̀ pé isa ọlọ́run bá ó ṣe kọ́ máa lọ sí sánmà àti ìṣesí kan tó yẹ pé ó wà látara àwọn amadíà láti jẹ́ pé àwọn sọ pé ẹnìkan kan ò lè lọ sánmà so ìyẹn ló yẹ ká ṣàlàyé wọn sọ pé ẹni ẹgbẹ́ yìí lọ sánmà wọn mú àyà kan wọn nú Al-Qur'ani Karim isa ó kú sórí àgbélébùú ni ẹni so ẹ̀rí tó mú wa a máa ẹ̀ fún wa ní tẹ̀síìrì mi inṣàlá so ọlọ́ni wa rọpa àná u màkàrà. rọpa àná u màkàrà màríyá. ọlọ́run ọba ní dáadáa tá a ṣe fún Idris òun náà ni pé àwọn ọlọ́run ọba agbéga agbéga lọ sí sánmà sọ ọlọ́run tẹ́kẹ́ àwọn tó bá gbà pé ọlọ́run gbéga lọ sí sánmà ṣùgbọ́n dáa sọ ni pé ẹ̀rí tó fìdí múlẹ̀ ni pé ṣe ànábì Idris ni ẹni tó ṣe yí pé ìwé iṣẹ́ rẹ̀ a ipò tó ga lọ́dọ̀ ọlọ́run ọba òun ni so tó bá wà lọ sí sẹ́mọ̀ ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa nínú àlámọ̀rí kankan tó bá ní lọ ni kí ló fẹ́ kó ṣàlàyé fún wa kò sí nǹkan tó fẹ́ ṣàlàyé fún wa kò lè tó bá kò sí nǹkan tó lè kúnú ẹ̀sìn bí gidi ni ṣùgbọ́n tó dáa ìmọ̀ ọkùn ní iwájú ọlọ́run ìwọ náà kọ́ wá ṣe kí ni o kọ́ wá kọ́ ṣe iṣẹ́ rere tí ànábì ọlọ́run ọba yìí ti ń ṣe kí wọ́n náà máa ṣiṣẹ́ rere kó jẹ́ kí iṣẹ́ rere rẹ kó kún ọlọmọsẹ ẹ bá sọdọ nfẹ ní kọkan wa kọlọ ń jẹ káwọn anáwó lè máa ṣe àwọn iṣẹ́ dáadáa táwọn anábí Ọlọ́run ọba yìí ṣe ètò àgbà kọlọ ń jẹ sọ wọn kó wúlò fún wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.